nígbà wọn léwu sàmọ́ nìkan ẹyin àbíkí ni à ń pè bin laden tí a ń léwu nìkan tí a náà fẹ́ pa ẹ wo yé usama tó fọ́n sáyé èmi ní usama baba imamu ní usama ẹyin ní tẹ́ wà lẹ́ni ọlọ́rọ̀ mọ ilé ẹ̀ tí usama ti wà lọ gbogbo ọmọ tá a sọ ní usama yìí pata wàláì wọn wù usama náà ni torí usama bẹ̀rẹ̀ ayé ànábì ó nítàn èèyàn takuntakun ni wọ́n ní ọ̀lọ́gun kọ́mọ̀ ṣẹ́gun rí wọn ò dẹ̀ paṣogun èèyàn takuntakun ni ẹ̀yin ẹ̀ wọ́n mọ̀tẹ́ sọ nínú ìsàpẹ̀lú àníyàn pé sàbẹ̀ ń jẹ a sì jẹ́jẹ́ wa ti ń ka tíà ta ti ń ka òsàmọ́nù tíà èèyàn kọ̀ọ̀kan ní máa ń sọ bí ọ̀nà wo ìwo la ti máa ń gbọ́ òsàmọ́ yìí sì máa ń jarúgbó wọ́n jẹ́ bàbá òsàmọ́ òsàmọ́ tù wọ́n tún ń pè bákan òsàmọ́ tù tí ó létí kọ̀dẹ̀ létí báyìí òsàwọn lọ́kàrí ayé lọ yín sí kò séèrún ni kí ni yóò séèrún ni kò séèrún ni alẹ́ ọlọ́run ló dúró tẹ̀sìn ẹ̀yin ẹ̀yin ẹ̀ ẹ̀yin ẹ̀ ẹ̀yin ẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ebi kò sí ta fi ń tara wa kò sí pé wá gbowó kò sí ẹ wá ṣe kò sí mbẹ́ àti dúró síbẹ̀ ló ti dàwọ́ dúró síbẹ̀ ibà wọn ń tara wọn tí wọn ti ń tara wọn ni gbogbo owó wa ni ń kó gbogbo wa ni ń jí kó tí wọn fa wo èèyàn wàá gbàgbé sàyè rẹ kìnnìkan gbogbo wa ni wọn ti kó tán bí nǹkan ṣe lọlẹ̀ nàìjíríà yìí àwọn lọ àwọn lọ báǹsì lè lórí kọ̀ọ̀kan mọ́sálásí kọ̀ọ̀kan mọ́sálásí ṣọ́ọ̀ṣì lọ́kàn wọ́n ti ké ta wọ́n ní àwọn ọ̀tà máa wò ibẹ̀ ni a máa ru obú lọ kọ̀ọ̀kan mọ́sálásí bàbá ìmáàmù ti gbà fọlọ́hún tẹ́tẹ́lẹ̀ lẹ́yìn gbà fọlọ́hún lẹ́yìn kó kírun ẹ̀tàn kó pòrí bu maribi bá sì maribi sínú ọmọ lọ tó tó bá ṣe lọnu yóò ṣe lọ tọ́jú yóò ti yóò ti bá ti ń tètè ẹ lọ. àwọn náà ni à ń fi gbogbo owó orílẹ̀-èdè tọ́jú ṣọ́ọ̀ṣì wọn wọn ó ṣe wọn ó kùnrin gidi kó lè ká lè pé nǹkan bẹ́ẹ̀ mbẹ́ wọn ó ṣe ní gidi ní ẹ yẹyẹ. bí kúmọ́ jàre tá à sọ lọ ni pé àwọn àyà kàóníyà ní gbogbo ń tọ́lọ̀ ń dà yìí wọ́n wá ní ọ̀nbẹ́nu àyà yìí pé àwọn èèyàn kan tún máa takò kàóníyà iná tí wọ́n ń tara ẹ̀dí káfìrí tí wọ́n takò títóbi ọlọ́run lára òrùn lára òṣùpá lára alé lára mọ́tò gbogbo ẹni wọ́n ní àwọn afáàní gbogbo ẹni bá rí nǹkan kan lókè ìpè yìí tọ́ ọ̀kọ́kọ́ mà pé ọlọ́run lójú ọ wà báwọn tọ́ wa ń gbọ́ láfẹ́ nìkan tó ṣe ó ní èèyàn ti dàrọ̀ ọ̀rùn báwọn gbàgbé á ah, títóbi ọlọ́run o lára kínní yìí o lẹ́yìn náà títóbi ọlọ́run lára ẹni tọ́lọ́run wá fún lọ́gbọ́n rẹ̀ tó fi ṣe kò sínú ká máa pé aa ah, èyìnbó ṣe nǹkan kò ṣe nǹkan ká kò ṣe nǹkan kan ẹnu pé wọ́n kàn wọ́n ti dọ̀rọ̀ wọ́n dọ̀rọ̀ rú ni ẹ̀ bá ti ṣe nítorí bá yẹn lọ áfíríkà bá ti máa rọ nǹkan ńláńlá bọ̀tí wọ́n ti wọ́n ti já yín kọ́ di ni wọ́n ẹ̀ lé dàtà náà rọ láì rí wọn. àti igi bẹ́ẹ̀ ẹ̀rọ yóò di wàhálà kájẹ́ bá fi wá lẹ̀ ni kájẹ́ alọ́pọlọ wa ibi ọ̀dọ́ wa níbi tá a tún fi rọ́ wa alọ́pọlọ tá ìrọ́ àwọn atún ní tá ìrọ́ àwọn ní alọ́pọlọ nìkan wọn ní tí wọ́n ìrọ́lọ́rọ̀ tí wọ́n àbíká jí ń bí wọ́n àwa ara wa bọ̀dì wọ́n àfa bọ̀dì wọ́n àṣọ àdọ̀tà ara wa pé ìjọba rẹ̀ wọ́n fẹ́ gbà lọ pa wọ́n lọ pa wọ́n ebi gbogbo àwọn yẹn ńláńlá báwọn náà wọ́n ń pa wọ́n ikú wọn sẹ́yìn wọn ni ṣùgbọ́n lọ́wọ́ gbà wàá lè njọ kan ẹ sàmì dáadáa ni ẹ mọ tí wọn fi ṣe yín ẹ mọ tí wọn fi ṣe yín tí ìbá ṣe yí pé ká má lo yín mọ́ ní òdì torí pé tí ẹ má ti lọ yín mọ́ ní òdì kò tún ní bá a mú kò yẹ á kankan mọ́ àwọn ọmọ tí ké wọn ò tí ì gòkè ẹgbẹ́ ìjà sọ pé ẹ má dìbò wọn kò sí jòkó ntí wọn rí lọ́fà téèyàn bá wo abala ntí wọn rí nítòótọ́ pé kílẹ̀ ń dìbò sí ìbò lẹ̀ ń dì ẹ má dìbò kankan mọ́ bọ̀ tí agbọ́dọ̀ sí bẹ́yẹn agbọ́dọ̀ sí bá ń wo ẹyin ọmọ tí wọ́n gbàgbé inú ilé lèyàn ọ̀dáhùn ọmọ kan wọ́n gbàgbé ẹ̀jù sínú ilé wọ́n tilẹ̀kùn wọ́n fi bọ́ọ̀dì bàbá lọ bí iṣẹ́ ìyá lọ bí iṣẹ́ omi ó sí ó ti gbàgbé dípò kọ́ ọmọ kíkárà àtàfi mà pọ́ ọmọ kan bẹ́nu lé ọwọ́ àti bínú lọ yàrá ọwọ́ àlọ́ rẹ̀ mú báàfù ọwọ́ àjìbò yín yàrá. ẹsẹ̀ tí mọ́nú lé òun náà bínú ọwọ́ àkóónú ọwọ́ àkó abẹ́ bẹ́ẹ̀dì. sọgbọ́n ni òun àbí kọ́ máa gbálẹ́kùn kọ́ máa gbálẹ́kùn á dìbò tàbá dìbò tàbá jọ débẹ̀ láwọn àjọ wọn sọ pé rárá èyí ọ̀ lọ báyìí ńgbà tá à ń débẹ̀ lọ́kọ̀ọ́kan ní tí ọmọ yàtọ̀ nísìn. ó kí Buhari máa kó lóun ọ̀dà sí mọ́ pé ìbò Nàìjíríà ọ̀dà kọ́mọ́ dà sí mọ́ ń bò la abájú wọn lù ìtajà ń pariwo pé nǹkan wọn yìí bí àní ìfọkàntẹ́ǹsì èmi o èmi tí mo máa ń sọ̀rọ̀ yìí o èmi ní ìfọkàntẹ́ tó dájú pé Nàìjíríà padà dà yóò sì dáa fún mi mbẹ bàbá sírò èèyàn ń bò la ń bò la ṣé kiri ẹ̀ tó fi kiri ẹ̀ tó fi kiri yóò bẹ̀rẹ̀ ẹ̀ à ní èèyàn ṣé wọn ìta tẹ̀tẹ̀lẹ̀. ebi ngbà tí bàbá tí èkó ń bẹ̀ ebi gbàgbé ló ṣe wọ́n tí ò jẹ́ wọn ta sọ́rọ́ọ̀kì ebi wọn gbàgbé yìí òní kí ni wọn ọ̀tà kan tó lọ Ọbásanjọ́ kí ni ọ̀tà kan tó lọ ebi wọn gbàgbé yìí àmọ́ bàbá òwú. ọlọ́run náà ni wọ́n ta kóòtù bàbá wọ́n ta kóòtù ṣé ẹ̀ ń tọ́ yẹ pé ntí ń bá fẹ́ ládájọ́ sọ ṣé wọ́n ti tà báwọn njẹ́ bá fẹ́ adájọ́ sọ ṣùgbọ́n ní ìsìn anítàmọ́ ńgbà tá a dá sí ni o adẹni tó gbé irùngbọ̀n lọlé ààyè ìjọba àpapọ̀ irùngbọ̀n yẹ wúre irùngbọ̀n tí wọn ò dọ́gbọ́n sí irùngbọ̀n tí wọn ò giri lẹ́sẹ̀ adẹ̀gbé lọ sí ibi tí gbogbo ayé fẹ́ wọn kọ̀ tẹ́gbẹ̀ máa wò ó tí ò sẹ́ máa wò wọ́n wá tu àwọn ẹlẹ́hàá báyìí wọ́n á tu àwọn ẹlẹ́yà pẹ̀lú aṣọ dúdú ìjáàbù dúdú lẹ́gbọ̀n aṣòfin sọ́mà bẹ́ẹ̀ lọ́wọ́ àyàn yìí pé àwọn tí àwọn àdúgbò bẹ́ẹ̀ gbé kí tún ni àwọn eléyìí sà pé àwọn mùsùlùmí nù bí wọ́n ṣe yẹ kí wọ́n rí nìyẹn tábà wá dá sóṣèlú sáà débẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ má jà tó lóyún má ní òdì àdá o àní ju ẹ̀sìn lọ́wọ́ o olórí àpá ọmọ nìyẹn o àpá ọmọ nkiri yìí o wọ́n bá yé jẹ́ ni o wọn àwọn òbí ṣèkà wọn ò nílà káyìí ni o ẹ má jẹ ẹ̀sìn lọ́wọ́ o ntí wọn fẹ́ ni ká má dà sí ẹgbẹ́ mọ̀ sọ fún wa pé ẹ má dà sí ọ̀rọ̀ ẹ̀sìn òde bẹ́ẹ̀ ẹ mi jẹ́ mọ́ fi tà nìyẹn. a gbà lọ wọn ẹ sàmì ni. tẹ̀rí bí a bá rẹ́ nìkan tí ń jẹ́ ó kọ tí ó sì mú títí ọ̀tá débi kó tó mú kọ kú òun bẹ́ẹ̀ ó ì sàn ó dùkì yóò pọ́nbélé tẹ ẹ̀rọ ọmọlúwàbí lọ o ó yìí sàn o tọ́ ẹ pé bàbá fẹ́ lọ jímọ̀ ó tiẹ̀ lé wọ jímọ̀ ó lè jókòó mbẹ bí òkì yòókù nísàn kí jímọ̀. bájọ yídì wọ́n pe pàápàá bó ni wọ́n lọ bó gómìnà yìí lọ yídì yẹn o ó yìí fún wa o là ń ké pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ó yìí fún wa o ẹ má jẹ́ wọn fi búrẹ́dì pa lómi ọbẹ̀ o ẹnìkan ó dìde ní ìsìn láàrin tiwọn ó lè gbé àtiwọ́ àtayá rẹ àtọmọ rẹ tó ń bá ti wọlé wọn máa bọ yín irọ́ ní ń pa bọ́bọ́bọ́ yín pọ́ìnsì ló ń fi í bẹ̀ kìí yóò ló ń ti ọ̀dà kan yìí o ọlọ́run là mọ́lẹ̀ fún anabi sàdánà ni o wípé wà nábì látẹ̀dọ̀ ànkà yahudu wà nàzàrà wọn ò lè yánú sí yín tẹ́bi di mùsùlùmí tẹ́bi di kìí àbí yahudi o ṣẹ́gbẹ́ ọ̀n ṣe dáadáa ẹ̀yìn kìíní kan irọ́ ní ń pa yọ́sọ̀ yín di mùsùlùmí yọ́sọ̀ yín di yahudi ni báàkọ́ bá sáà fi ẹni káwọn lówó jọ fún tí káwọn gbé owó kalẹ̀ fún. àwọn agolo. káwọn tí wọn gbé owó kalẹ̀ fún owó ju owó wa tí wọn jí kó pé máa ló máa ná fún wa á kú gbà padà lára wọn lẹ́yìn àtọ́jú nǹkan gidi èmi ọ̀dà kó èèyàn o ìǹdẹ̀ dìbò ọmọ mi ọ̀dẹ̀ dìbò ǹdẹ̀ sòṣèlú àmọ́ ìmọ̀ èmi ń ṣe ìsìlámù yìí màá dẹ̀jà fún màá jà fún ìsìlámù yìí dọjọ́ kú mi ni. yọ padà dá òun níbẹ̀ ni ẹ wọ́n dà ó sì máa dà èmi gbà bẹ́ẹ̀ ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. ẹ má tako aya ọlọ́run tó jẹ́ ta fojú rí náà èèyàn bá wọn. nínú aya yìí a tún rí àǹfààní kan bẹ̀ ó ní ìsìbátulẹ̀ àsìbáàbì kágbà wípé kágbà wípé gbogbo sábàb ó àmọ́ ká má gbájú ká má ṣàlàyé gbà rárá ọlọ́run níbi máa kánú yafusoko ọlọ́run ló ní ọlọ́run ní ìyà ọ̀jẹ̀ àwọn èèyàn kan torí tí wọ́n ṣe ní kò kí à ó mìn pé sábàbí lè mú nǹkan kan ṣẹlẹ̀ nìyẹn ọlọ́mọdé àṣẹ ń ta ìjìyà wọ́n ní lábala káwá gba sábàbí gbọ́ yìí àwọn èèyàn pín sí oríṣiríṣi wọ́n ní tí a bá dẹ̀ wò ó isbaatu li asbaabi dalla alayhi li akilu wa sam'u wala yunkiruhu ila ahamak ila ahamak wọ́n ní pé sábàbí wà pé sábàbí wà wọ́n ní làákàyè sọpọ wà nta ń gbọ́ ọsọpọ wà ẹnìkan ò ní tako sábàbí àyàfikọ jẹ́ òmùgọ̀ kò sí wà sábàbí wà. wàlí kur'an karim mamuluhu min aza kur'an ni kó kẹ́kẹ́ ó kún kẹ́kẹ́ fún yí pé sábàbí wà. wakọ̀rí kíìlà inna fili kur'ani akthara min alifi dalili yadullu ala isbat li asbab wọ́n ní bẹ́ẹ̀ ni kur'ani tó lélẹ́gbẹ̀rún ní ìfẹsẹ̀lẹ́nà ti ń sọ pé sábàbí wàhádà àkíkàtún ilé ìní ọ̀rọ̀ nafsiri kurihani sábàb odidi kurani gangan fún rẹ fúnra rẹ sábàb ni kurani gangan fún rẹ sábàb ni ebi ńlá nkọrọ nù rẹ tí à ń lò yìí ebi ńlá ní ẹka fún ọlápá bí ọlápá ọlápá ọlápá wọn ní ọlọmọ àdìgbò sọ nínú sọtún nahal ó ní wa anzalna ilayka dhikra litubayina linnaasi ma nusila ilayhi ọlọ́run bá alekola sọ kuraani kalẹ̀ fún ọ kó o lè bá a máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn tí wọ́n sọ kalẹ̀ fún. a sì gbọ́ ọkàn ọ̀rọ̀ n ta àti tẹ́tẹ́lẹ̀ a máa ṣe ní dáadáa èyí tá à ń ṣe tí ọ̀dà a gbọ́ kuraani a jùlẹ̀ àní ṣe mọ́ ọ̀lápá bí ọ̀lápá ọ̀lápá wọn lábẹ́ ẹ̀kọ́ wa ń lápá yìí kọ́ni nkásàmà náàsù fil asbábì ilẹ̀ sàlẹ́sàtì aksam wọ́n ní àwọn èèyàn wá pín mẹ́ta àwa èèyàn á pín mẹ́ta. ìpín àkọ́kọ́ jà aláhàmù asíra tàbí nàfsìhà ìpín àkọ́kọ́ gbà wípé sábàbí ńlapa fúnra ẹ̀ ni kó dá wà kó dá wà kó dá wà wọ́n ní wà á nà wùjí dà sábà lásìmá wujud musabab wọn taba yìí sábà gbà yìí dandan ni káàrí ntí yóò bì dandan ni tẹ́yìn bá níyàwó yóò bì mọ́ tẹ́yìn bá ṣiṣẹ́ yóò lówó ìyànní yóò lọ́wọ́ ni ṣé bẹ́ẹ̀ sì ni jàmá ẹ̀ mi. two plus four uh, two plus two ọgbọ́dọ̀ jẹ́ four ni ṣé bẹ́ẹ̀ sì ni two plus two máa ń jẹ́ four dandan kí ni nfa sọ́ọ̀tì fáwọn tí ń sọ̀wọ́ ńgbà tí ì sí pé orí ẹ̀ dàrú kọ́rajà ní pọ̀nkan kọ́ta ní sílẹ̀ kọ́rajà ní two naira kọ́ta ní one naira ọ̀rajà ní two naira ọ̀tà ní tójú two naira lọ kí ló fa sọ́ọ̀tì ee two plus two is four ní dandan ni kí ló fà á tí àwọn èèyàn méjì ń ṣe irú òwò kan náà tí wọ́n fẹ́ jẹ́ dàbí déédéé owó kan náà bẹ̀rẹ̀ tẹnìkan ti ń lọ laala ti ń kọ́lé ti ń ra mọ́tò ti ń ṣe gbogbo ẹ̀ tẹnìkan ti ń dó lọ lẹ̀ tó tó fi ràn wọn lọ́wọ́ ṣé two plus two dandan ni kò jẹ́ four bẹ́ẹ̀ yẹn two plus two lè di four ó lè di six ó lè di ten ó lè di hundred ó lè di one million ó lè di one billion ó lè di àìmọye billion. ó lè di zero. ó lè di zero. ó lè di zero. ó lè di kuran. ẹnìkan bẹ lábẹ́ sábàbí nìyẹn tí ń kọ́ńtò sábàbí kò dá wà nìyẹn. wàá wùlá ìhùmù àtọ̀bà ìyún àwọn tí wọ́n gbà yí gbọ́ ni wọ́n ń pè ní tọ̀bì ìyún tọ̀bà ìyún àwọn tí wọ́n pè wọ́n gbà yí pé tọ̀bíyà ló ń jẹ́ kí nǹkan orí bàkàn láyé ẹ nǹkan mọ́lẹ̀ òjòdó ẹ̀rọ ó gbọ́dọ̀ hù lọ́dọ̀ tiwọn ẹ nǹkan mọ́lẹ̀ òjò dẹrù òjò dẹrọ sí ọba ọbọrọ máa hù ní ó dẹ máa ta ni ó dẹ máa sun ni dandan ni ọsọlọ kankan tí ń tún darí ẹmí kankan akànnù lẹ́yìn atari fún nàbí lẹ́yìn aṣọwájà wọn ò jẹ́wọ́ pẹ̀lú pọlọ ní gbogbo ẹ wọn gbà bẹ́ẹ̀. wàlá yàgfà okùnmóhùn anáhùn kàfàrà tún èyí ọ̀pamọ́ pé káfìrì ni wọn torí wọn gbàgbọ́dọ̀ ìpín àkọ́kọ́ nù ìpín ẹlẹ́kejì ankali asibaba àwọn náà tako sábàbí àmọ́ àwọn ò tako tán àwọn tako taasira li fi musaba musaba musa musa musabatia ni wípé ẹẹ sábàbí wà ṣùgbọ́n lára ntọ́gbé lápá òǹkọ lápá ń bẹ̀ wọ́n ní ọkàn jẹ́ àmì lásán na hadhi asbab mujarradu alamati faqat ó kàn jẹ́ àmì lásán kò ń ṣe pé torí pé ọkọ obìnrin súnmọ́ ló jí ó dọmọ ó kàn jẹ́ sáìn sísítẹ́ẹ̀mù ayé ni pé wẹ́ẹ̀ kó súnmọ́ bọ̀t tẹ́ pé kí ọkọ obìnrin súnmọ́ obìnrin ló ń jọ dọmọ wáì pé nìkan níyàwó tí ò bímọ ẹ̀wù tí bá já wọ́n dáná wọ́n tún fún tiwọn èyí sọ pé wàá kó padà sí wípé òkè sábàbí wà ẹnìkan ń kọ̀ǹtírú ẹ̀ rárá o ní rárá wọ́n ní wà á nà lè mú sábà hasola inda sábà labi sábà nǹkankan tó jẹ́ nǹkankan ó da nǹkankan nǹkankan rèé nǹkankan sábàbà rẹ̀ nǹkan kan sábàbà pépà yìí nǹkan kan ló bẹ̀rẹ̀ rẹ̀ ti dà báyìí wọ́n ní pépà yìí kan dà bẹ́ẹ̀ ni lásìkò tí n tí ẹ rò pé n tó jẹ́ ọ̀dà ń wà ń bẹ̀ ọkọ̀ ìjásíkò nìkan lọ́ bọ́ sí ni òkìní ń fẹ́ hápùn tẹ́lẹ̀ ọwọ́ á ti déédé àsìkò tí ẹ kìíní ń bẹ lọ́dọ̀ rẹ̀ lójó hápùn ogójó hápùn. <laughs> àwọn afáàní wa àwùlá ìdọ̀lú samu àwọn àkìlá àwọn eléyìí wá sọnù etí wọn di làákàyè wọn tó fọ́. Ata ànàwó ìsánú débi pé kápẹ́ ní ìbàjẹ́ èèyàn kan rọ̀mọ́ sàjájáta bìhájàrí kásọpẹ́ ni tí ń sọ̀rọ̀ ìbàjẹ́ èèyàn ọwọ́ amú ọkọ̀ ó dẹ̀ lẹ́mọ́ gíláàsì gbàá gíláàsì dẹ̀ fọ́ súnmọ́tàkà sàrà ó ń bá fọ́ fàyàkúlù ntí ọ̀sọ̀ ni pé ìnàlẹ̀ hajara man kásara sojaaja òkú kọ́ fọ́ gíláàsì òkú fẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ló túká ṣé eléyìí sì nílẹ̀ aka ìbámu òun náà lọ́lẹ́kùn mọ́ gíláàsì olóko kọ́ òkú lọ fọ́ gíláàsì àmọ́ lọ́n ló jẹ́ orí fọ́ ni bí ẹ bá ní jẹ́ orí fọ́ yóò bàbá náà òkú ọ̀dẹ̀ bọ̀ ọ́ ńlọ́fà kan máa rọ́bàn sáwọn kan láà tí ò lápalára wọn láì lo oògùn ọba ẹ̀rí lọ́fà láòkúlítà áádá làkúntà mùsùlùmíkà ẹ má ilé ṣe eléyìí ti ṣẹbọ o lákìn láòkúlítà áádá làkúntà muwahida filiwaki àmọ́ tó bá sọ ipe òkú fọ́ nítòótọ́ àmọ́ lọ́run ló jíwú fọ ọba ọ̀kan ṣoṣo tí nǹkan kan ò tẹ̀yìn ẹ̀ ṣẹlẹ̀ ló ní kẹ́nìkan ronú òkò ló ní kọ́lẹ̀ ló ní kí òkò ráyè lápá lára ń tọ́ba. wọ́n ní tọ́ba pé èèyàn bá fẹ́ wá jẹ́ kíru wọn ó gọ̀ lójú wọn wọ́n ní ní tá ṣe ni pé àbámu méjèèké kan wá. Awa mú lọ bíi tí dúkìá rẹ̀ wà bíi gíláàsì àwa ní kọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ mọ́ kìíní yẹn wọ́n ní bí ẹ ti mọ̀ pé dídìrín ni o ẹni kọ́mọ kan lẹ́kọ̀ọ́ mọ́ o ti páàkì mọ́tò lẹ̀ wọ́n máa mú kù lẹ́mọ́ gíláàsì mọ́tò rẹ̀ bó tó bá fọ́ pé ọmọ yìí kọ́ fọ́ o òkòkò dẹ̀ fọ́ o ẹ má bọ̀ máa o òkò rẹ̀ òkò rẹ̀ fẹ́ẹ́ débi gíláàsì ọkọ̀ rẹ̀ ló o wọ́n ní kò ní í o yóò yarí ni o bẹ́ẹ̀ ma pè wọ́n gọ́ nìyẹn. Eh, ọlọ́run nìkan ni kọ́ máa jẹ́ àgọ́. ẹ wá rí pé ẹlẹ́kẹta táwa ń lọ́hùn ká jẹ́ yẹn asibatu asibaba àwọn gbà pé sábàbí wà wàlákín jàlú tàṣírà ha àwọn sọ pé ìlapa ti ń lapa lára bí ti bima lápá bí má àwùdá aláwòfíà mìnàlẹ̀ kú wá àlèmọ̀ àṣírọ̀ àwọn gbà wípé ntójó lápá ní ọba àlékeọlá ọba àlékeọlá ló fi agbára lápá saraki nìyẹn ẹ má gbà báwọn ló kógojá ìpín kìíní kejì ìpín tí ò dáa ni àwọn tí ò gbà pé sábàbí wà rárá kò dáa àwọn tí a gbà pé ó ń dá ṣiṣẹ́ kọ̀dá káwa gbà pọ̀ wà àmọ́ ọba àlejò ọlá ó fi agbára kọmọ lápá ó fi síbẹ̀ kámọ̀ pé bọ́lá wọn bá fẹ́ kọ́ lápá kò ní lápá wọn tá a fi mọ̀ nìyí tí wọ́n á fi léèrè yìí pé iṣẹ́ wo náà máa ń ṣe tí wọ́n ní iṣẹ́ wo ni náà máa ń ṣe kí láà dáhùn jàmọ́ ìmọ̀ jó nǹkan wọ́n ní wàlámà olùkíyàfíà Ibrahim alayhi sallam tí wọ́n á ju bàbá wa Ibrahim sínú sínú jò ó kí ni ó sì jẹ́ ó jò ó ọba àlekè ọlá ní kú ní bárídá wasalama. kulna ya naru kú ní bárídá wasalama ala Ibrahima wa aradu bihi kaida. فجعلناهم alina ẹ̀gbọ́n kan àwọn èèyàn ayé ànábì Ibrahim alayhi salam nítorí pọ́sọ́pọ́ kan ṣoṣo lọ lọ́hùn wọ́n ní okùn bíi tí ó gbà wọ́n jọ ń tẹ̀ wọ́n jọ ń bà wọ́n jọ ń tẹ̀ ńgbọ̀ ya bàbá làmọ́lẹ̀ yìí pé ọjọ́ ẹ fọwọ́ ara yín gbẹ́gi ẹ sì ń dọ̀bálẹ̀ fún un bẹ́ẹ̀ gbóúnjẹ fún un bẹ́ẹ̀ ti gbé bẹ̀lẹ́ bẹ́ẹ̀ sin bá wàá múnú oúnjẹ yìí kò lè gbà lọ́wọ́ èsì ẹ sì ní ọlọ́run yín ẹ máa wárí fún bẹ́ẹ̀ pé ọ sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ áá afala ataki ẹ nílà àkàyè. uffil lakum walima ta'buduna àfàlà tààkìlù. àwọn fìlà kún ó ṣe fún yín o ṣé ń ṣe gọba yìí lódodo ẹ̀yin lẹ́dàgbà ń dòdò bó ti ẹ e gọba yìí nà. kí lẹ́ ń sin tí ò lè sọ̀rọ̀ tí ò lágbára kankan kí lẹ́ ń sin sí ó jọ pé làákà ìgàn ò sí fún yín. ẹ̀rí nǹkan wọ́n ní ha lẹ́nu ẹ̀ ó ọ̀ ọ̀ dáràn. kọlu hariku. wọ́n ní ẹ̀sùn náà ni ẹ̀sùn náà torí pé Ibrahim náà ṣe kankan dáàsà ọbẹ̀ ní sọ fún wa ọlá àlì wọn kọ̀ lápá lára wọn lọ títí ìwọ̀n ó jẹ́ mọ̀ pé gọ̀ ń bọ wọn dà lọ bí ẹbọ tí ẹ máa lọ ẹnì kan gbọdọ̀ dùn léjọ́ náà bí ẹbọ wọn gbogbo ní ọlọ́ọ̀bẹ̀ anabi Ibrahim Adi salam ó sì mú àáké ọbọ bi tí ọ wà tí wọn kàn sí ó pisi si ra písìsì wọn rún wọn jégéjégé ọwọ́ àpọ̀dà wọn ọwọ́ lọ mú àáké tó fi rún wọn ó fi kọ́ ọ̀gá wọn lọ́rùn. bali fàálàhù kabiruhum hada. ìgbà wọn dé tẹ́ńbàlẹ̀ yẹn kan yẹn kan kánsílì ah! pẹ̀lú àwọn ọlọ́wọ́n bá wọn. fasaluhum in kanu yantiqu. wọ́n lámà kan bẹ tí máa wí kí n yọ̀ dá ẹ̀rú tí máa gbógun ti àwọn kìíní yìí anda nìkan àwọn òòsà yìí ẹ̀yin náà àníkẹ́ ẹ̀ pa ẹ̀ pa ẹ̀yin òòsà yìí láhàn ilé mọ̀ yìí ẹ lọ́ mọ́ mọ́ wá wọ́n ti mú dé Ibrahima tá à èmi tẹ́ mọ̀ bí ti jẹ́ ẹ̀rá àkélọ́rùn ọ̀gá wọn inú ló bì í báyọ̀ wọn báyọ̀ ránṣẹ́ wọn lọ. wọ́n ní à ìdí ò lè sọ̀rọ̀ ni ọmọ bínú kò lè sọ̀rọ̀ ẹ̀ nílà àkàyè. inú wa bí wọn ní fáríkù iná làwọn sùn ọ́. وانصروا آلهتكم إن كنتم فاعلين. ẹ ràn òòsà lọ́wọ́ o tẹ́gbẹ́ bá ti fẹ́ máa kọ̀ntínú kẹ́ ẹ máa sìn wọ́n lọ o ẹ ràn lọ́wọ́ torí eléyìí eléyìí bá sẹ́jẹ́ báyìí o àbí ká mọ́ ọmọ ìkó lẹ̀ o. ẹ gbogbo ibi tí wọ́n gbàgbé ń sọ pé àwọn fẹ́ pa náà ọba àjọ náà ló bá sìn mọ́ gbà fún wọn. ète wọn bá ní dàá jẹ́ kọ́rọ̀ wọn ó dà lórí ọmọ ọmọ wọn ilà anya túbù tuba wọ́n ti bá lóko tí wọ́n ti wọ́ lóko. wọ́n ń gbìyànjú o wọ́n ń gbìyànjú o àmọ́ ọlọ́run bá jọ kú ní bájídá yìí ní òkú ìráyè rẹ̀ ní dọ̀rọ̀ wọn rú wọ́n fẹ́ gbógun tẹ̀sí níbi kan rẹ̀ dọ̀rọ̀ wọn rú yóò dàrú máa dàrú ọlọ́run tó máa dàrú lọ ẹ̀ sàmì ni ibẹ̀ yẹn ò sí náà jẹ́ ó dàrú kíni ń bá kíni ń bọ̀ lẹ́rù tó fi sàmì. àbí ká kíkẹ́ máa wẹnu kálukú wa ni. ká wẹnu ẹni tí ò ní sàmì dáadáa. ńgbà táwọn ìtọ̀ táìsì ọ̀tá ẹ̀sìn. àwọn ẹgbẹ́yàn bẹ́ẹ̀ ń bí tí ó sàmì tó rò pé torí pé kíní gan iná mọ́. ọmọ ọmọ ọmọ fẹ́ ìwọ ni wọ́n ìwọ ni wọ́n lò wọ́n tí wọ́n fẹ́ lò títí bá. <laughs> ẹrù tó lérù ní ọ̀ràn yẹn lọ sọ pé because ó bàjẹ́ àti kò tiẹ̀ sí mi kò wà bí kò sí mi. kó lè dúró lẹ́yìn ọgbà lọ́hùn. kò tún dúró ń bẹ̀ gan. ni ó wà. wọ́n wá ní dáná jọ gbogbo òlu lórí ẹnìkan oṣù kò jọ náà ọlọ́ọ̀nì lọ́wọ́ lẹ́yìn ẹ̀ bàbá rẹ̀ ń bẹ́nu wọ́n á lọ wọ́n á lọ da iná bú gbogbo lọ́sẹ̀gì ẹ̀ wọ́n á gbẹ́ ilẹ̀ wọ́n gbẹ́ ilẹ̀ wọ́n mí ni ẹ̀ ní wọ́n á kó gidi abẹ́ wọ́n á dàbí iná wọ́n á jò nígbà ó jò tán pátá tí ò síbi kankan tí náà ò tí jò tẹ́ pé iná iná jò ńlẹ̀ ó dẹ̀ kan sánmà pẹ̀lú èéfín wọ́n ní wọ́n lọ́ mọ́ wa ìyẹn tì mọ́ àná ò lè náà mọ́ wọ́n á n ò sì lè pé kọ́ máa lọ nínú náà kọ́ máa lọ nígbà tí ó di pé ni wọ́n á ń pò yìí èṣù bá dé èṣù ní kílẹ̀ fẹ́ ṣe wọ́n ní tá fẹ́ ṣe rè àwọn ọmọ báwọn ṣe junú náà ni àwọn ọmọ ṣe àwọn ní olè. ṣé ò ná jídì. ẹ ṣe nàkànàkàn tí ó fi nàkànàkàn jù bẹ́ẹ̀ lọ́ba kọ́ mi ó ṣe ṣe wọ́n sì tún ṣe bá nu wọ́n tún ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé Ibrahim lérí wọ́n gbé Ibrahim lérí ntí ó jóná náà. ní ìdánwò ọlọ́mọ ìbátúndé màlẹ́kà jìbìrì ẹ̀ Mikaelu bá dé pé wò ó wọ́n ti torí wọ́n náà wò ó fẹ́ jù ọ́ sí ẹ̀ ǹjẹ́ wàá dáa ni pé sọ fún mi tí n bá ṣe ní ìṣe mo ń bẹ ní ọ̀ndà atẹ́gùn ṣe ń da iná ìyàn lórí Ibrahim alayhi salam ìwọ mikaelu ń pé ọ̀ràn mi lọ́wọ́ àmọ́ ìṣesí mi ọ̀n àsọ̀bà mi jù ọ́ lọ tó bá yẹ pé iná yìí ló fẹ́ kí n wọ̀ dé máa lọ bẹ ìjà fẹ́nìkan kan ọlọ́run ni mò ń jà fún tó bá rí i pé kí wọ́n jù mí nù náà ni fíbẹ̀ yẹn lẹ̀ má dá sí ẹ gbọ́ tó bá sà akáyín sọ́jọ́ gẹ̀dẹ̀. kọ́lọ́n tó ka ọ̀kẹ́rù rẹ̀ ó dùn ó tán ni wà dùn tán ni. èpè kí wọ́n ti yàn lé kaná kí wọ́n pé wọ́n dé wọ́n tún dé àwọn oníyan dé ní mo lè ta ní ìsì ọ́. ó dùn ó tán ni. ìmí tó wà lùmọ̀lẹ́kẹ́ ọlọ́wọ̀n dáhùn wọ́n á jù nínú náà wọ́n á dé nínú náà tẹ̀ wá gbọ́n tó bá yẹ kí lọ sọ. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ọba tó ní agbára gbogbo nǹkan lọ́dọ̀ ó wá sọ fún iná tó dá èmi mọ́ dá ọkọ ọmọ jó nǹkan àmọ́ lónìí ò ní jó nǹkan kúùnì ìbáridà máa tutù fẹ́ntì hàn jù sínú rẹ̀ yìí àmọ́ ń gbà ní tutù yìí má tutù tí ó ní lára wàsálàmà máa jẹ́ ọ̀làfún ni o iná wa jó gbogbo okùn tí wọ́n fi dè lọ́wọ́ àtẹsẹ̀ nìkan kò ju ara ẹran ara rẹ̀ anabi ibrahim alayhi salam wọ́n wá yan kinu náà wọ́n ti wọ́n ti rògbò ti di eérú tu túká pé àwọn ti finish ẹ̀ wọ́n ti bá tiẹ̀ lọ tán bó ti jáde epo kinu lọ́sẹ̀ àfọ̀mọ́ ibi tí ó ti lọ́ba rẹ̀ sìn abẹ́ ọba lẹ́kẹ́ ọlá gbogbo ohun tó lè jẹ́ bí iná bí iná fáwa náà tí ò ní jẹ́ aráyè sìn wọ ọlọ́run tí ń kọ́ di wa bá ní sọ di àǹfààní fún wa. Allahu amin. sọ́dọ̀ọ́rẹ́ fún wa. wọ́n agbára ọlọ́run súnà yìí ọlọ́run jẹ́ àrìsè. ọlọ́run jẹ́ ó lapa lára wa lára aya wa lára ọmọ wa lára orílẹ̀-èdè wa ọlọ́run jẹ́ ó gbogbo ohun lè fẹ́ dí ẹ̀sìn rẹ lọ́wọ́ ìwọ lọ dá nǹkan ọ̀hún mọ́ gbà fún lára wa. la hawla wala quwata kí la sọ débẹ̀ a sọ débẹ̀ a sọ pé sábàbù sábàbù wà sábà ò wà àmọ́ kò lè dá sí sẹ́ láì sọ́kọ́lọ́ bá dá sí ní òjé kí wá iná tí máa jó nǹkan ni òjé ojú Ibrahim alisala iná jó nǹkan ni bọ́tí kò jó òun ọba tó ní ni òjé ojú ìyẹn ni ó wà nú àkídà wa pé a lè fi irin mọ́ irin a lè jó irin mọ́rin kọ́ máa wọ́ra wọn bíi mọ́tò a lè sogimọ́gi kó dúró kadúlábẹ́ rẹ̀ bíi ilé a lè fi òwú papọ̀ mọ́ òwú kọ́dà sọ ká máa wọ̀ bí aṣọ àmọ́ gbogbo ẹ̀ ká máa yí pé bọ́lọ̀ ń sì fẹ́ kó rí nìyẹn o ìyẹn tó tó yẹn kọ́ o ẹn tó hun yẹn kọ́ o ẹn jó yẹn kọ́ o. mo máa fi kíní yìí ṣe sample fún wa yín mùsùlùmí pé kíní ansẹ̀tì yìí ibẹ̀ yìí mọ̀ yìí pé ẹ̀yin tẹ́ ti dàgbà tẹ́ lọ́jọ́ orí díẹ̀ ibẹ̀ yìí mọ̀ pé a máa gbọ́ọ̀rọ̀ láti bí ó dènà sí ni eléyìí kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ alápòtí ni à ń lò tí wọ́n bá lò lé wa rí alápòtí ẹrù ẹrù tí tí a gbè sórí tẹ́ pé ẹlòmíì ó dírẹ́sì ibi tí wọ́n gbé àpótí àpótí fóònù rẹ̀ sí gbẹ́ pé ó pé nǹkan nù gánà ń bá amẹ́ríkà sọ̀rọ̀ nìyẹn gánran london nìyẹn gánran saudi nìyẹn gánran bí na jìnnà nìyẹn pé ah kini akuti yìí ah hee ọ̀yẹ́bó mọ̀ sí nǹkan o ah akuti yìí kíní à ń bẹ́ nú ẹ̀ wọ́n ó sì mú wáyà láti iléeṣẹ́ wọn wọ́n fà dé ilé wa nídòjò bá rọ̀ tí wáyà bá já kẹ wá wo àwọn èèyàn ńláńlá ní pí àbí ó ní náítẹ́ẹ̀lì wọ́n máa ń gbowó tẹ̀lé wọn lẹ́yìn kìíní pé ẹ wá bá ń ṣe tèmi ẹ bá ń ṣe tèmi wáyà já táwọn tẹ̀lé wọn kí tí wọ́n bá já tabaran mọ kíw lọ tí wọn bá dá lóhùn nígbà míì bàbá ìmàmù wa ní ìjà lọ kàn mọ́ bẹ̀ wọ́n lọ lẹ́kìnní wọn wà bá wa so wọ́n lẹ́kìnní wọn bá wa so lábàgbé ayé ìgbà náà kẹrì ayé láwà ní lábàárù lọ́fíìsì wọn lóyún. yàrá bíi bàtí dé wa pé kí ló dé bàbá kí ló dé kọ́ adé fóònù wa tẹ́ ẹ̀ bá ní ṣe ń kọ́ wọ́n pé ah sani bẹ́ẹ̀ bàtà yìí kí àkìtà wọ́n á ṣe àwa wọn ní kí á lọ mú ládà wa wọ́n bá tẹ̀lé àwọn bàbá máa wá bi tó bá gbé já káàkiri ebi ọ̀rọ̀ tá à ń sọ ń jọ yẹn là ń fi eléyìí náà sọ yìí ewu lọ́rọ̀ rùn jù ń bẹ̀ ṣé bọ́pọ̀ lọ àwọn èèbó ní àfi ṣe tìhùn nígbà àsìkò jẹ́bẹ̀ ẹ̀tọ́ lọ́hùn kélé ọ̀dà yé wọn àti gbẹ́ níbẹ̀ ń jọ yẹn kò jẹ́ pé bí eléyìí wọn kọ́ lọ lákọ̀ọ́kọ́ kẹ́kọ́ sí ebi ilé kan tó bá ní rédíò àbí kílẹ̀ ń pè fóònù ńgbà náà ebi ilé ń lágbo lé bàdàn náà mọ ebi ẹgbẹ́ máa fóònù ní ní ara mi ẹni àmàrí yóò ṣe dáadáa sí wa ìbàjẹ́ pé ń bu wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà ọmọ ìbá sọ pé ìyá ń bo ló òun wé ẹgbẹ́ àwọn olórí àfa àdàgbé ni ní àdìyẹ bá kí a dáadáa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn ẹlẹ́yà ńkọ́ àwọn kankan ńkọ́ a sì bí bọ́yọ́ wá kí a bàbá ṣe tẹ́lẹ̀ pé ẹ dákun ọmọ yín kan ló ní kíni nọ́mbà yìí ẹ dákun ká pè wọ́n pé ẹ dákun wọ́n fẹ́ bá wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ní àọ́dà ẹ ọmọ kí ẹ bá nà ẹ bá tẹ̀ síbẹ̀ ni wọ́n ṣe tẹ̀ bàbá mọ́ wá ntí kálukú wá ń kúnlẹ̀ fún ẹ wá wò ẹ wá wò ní ìsìn ìyá aláta ìyá onírú àgbẹ̀ lóko àsìkò èèbó kó ṣe fóònù tìyín nìyàn kí wọ́n ṣe èyí tó lọ́n fẹ́ kọ́ wà láyé ìgbà yẹn nìyẹn ṣùgbọ́n ńgbà tó fẹ́ kí gbogbo ayé ọjàrà wọn dà á ní ìsìn ó gbèrò rí eléyìí wá sóyè wọn ebi gbọ́n kọ́ ṣe àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ dáa tó báyìí náà kọ̀ pẹlẹbẹ báyìí ebó ní wo ni wọn kọ́ ṣe wá fún wa. Ah, ah, pè mí padà ní. ó ní wo. sẹ́yìn ó gbé lọ sí jẹ́jẹ́jẹ́ tí ó gbé lọ báyìí. bẹ́ẹ̀ jùlọ agbára yóò mọ̀ eh. mí ni àwa tá àwa tá tètè gba nọ́mbà tiwa ńgbà tí eléyìí kọ́kọ́ dé tá tètè gba nọ́mbà wa mo gba tèmi thirty five thousand kìnìún iná kìnìún káàdì kìnìún ní òkè sim card ní o àwọn tí wọ́n sáré gba tiwọn fifty thousand ní ẹgbà làbújá fifty sixty àwa tá a jẹ́ pé akpọ́ lé wọn lágbà ń sẹ́ thirty five wọ́n á bóyá ní ìsìn ẹ̀wọ̀n tí ìdí bẹ́ẹ̀ pé bóyá. mọ̀nù pọ́lọ̀ ní ń darí gbogbo ayé nìyẹn òyìnbó kàkà kọ́ ẹ máa máa gbọ́ láfọ ìbò ẹ ṣe ń akọ ìlọ. sọ fún wa pé inú ètò ọlọ́run bí mi bá tún bẹ tó tún dáa jù yìí lọ ìtún ń bọ̀ ṣé bá kí lè dẹ́ni mú kí mọ́ mú kí ni bọ́sì nìkan lọ́wọ́ a sì a sì máa sọ̀rọ̀ ṣé ò lè ṣe ni. ńgbà Arẹ́gbẹ́ṣọlá tí ó hàn wọ́n lé mọ̀ lọ́sùn ebi bọ́tìn ló ṣe ti ń kàǹkan sí bọ́tìn bọ́tìn táwọn òṣìṣẹ́ kìíní wọ̀ bọ́tìn tí wọ́n fi sàtọ̀ báyìí ebi ló ṣe ti ká gbogbo tí wọ́n ń ṣe bọ́tìn ni bọ́lọ̀mọ́ afẹ́ kí nǹkan mi ò dáyé sí kò tún ní dáyé ọlọ́run ní darí ayé wo ẹ̀já mọ̀ bẹ́ẹ̀ sábàbù wà àmọ́ kò dá wà ẹni kò sì sálẹ̀ ìmọ̀ sí èjì èjì bá ti ń bẹ yẹn ntọ́lọ́mbá ni ó ṣe ni ó ṣe ńlọ́kọ̀ndẹ́mu àmọ́ kórọ́jọ bí oògùn lọ́kọ̀ndẹ́mu ẹ̀ ẹ̀ máa sa nǹkan jọ nǹkan nǹkan ẹlòmíì ẹlòmíì náà máa pọ̀ lọ́wọ́ ń bẹ bọ̀tì ó tún bẹ̀rù olóògùn ó tún bẹ̀rù olóògùn ah ní wọ́n jẹ́ wọ́n bí nǹkan lu yẹn o ah ní wọ́n jẹ́ wọ́n bí nǹkan lu yẹn o ó ní èèyàn lè ṣe dá wà ní ṣùgbọ́n ah àwọn ah àwọn kìíní yẹn ah síírù ó gbà pé nǹkan kan ò sá lè dá sí lẹ́yìn ọlọ́run ọlọ́dọ̀ lọ́la ń pẹ́ sí ìwà bọ̀ tí ó ní kò lè dá sẹ́lá ìjó ń bá dá sí sọ́lọ́ ń wá dá sí alábòsí ọlọ́run wá dá sí alábòsí ní àgàn alábòsí lẹ́yìn ni kò sóògùn kò sí òògùn jàmá kí mo sọ kò sí òògùn ìtumọ̀ ẹni pé kò sóògùn tó lè ṣiṣẹ́ lẹ́yìn ọlọ́run. ṣé wọ́n ti ẹ̀ mọ́ tíráì ni. ebi ń gbà ń bẹ láàrin ara wa yọ̀tọ̀ gbogbo yín nìsín gbogbo yín lèmi àgbà pé kọ̀sẹ́nì kan ti tún mú kàmọ́ kan nù yín mọ́ labẹ́ ìdúpẹ́ fọlọ́hún abẹ́nìkan tó wà sí sunsun òun wa tọba yẹ kó bá sọ jésì sọ ká sàlàyé fún ẹ o lè má ti da olójú o lè kó ẹsẹ̀ wa lé nìní pé ìwọ máa ń sóògùn o wá dáwárí wa ń ju ìfún ọ ọ̀nà tí ó ìgbà jó ń tì ní lọ́nu tíra ń fi àwọn nǹkan ju ìfún ẹ̀ mọ̀ pé tó tọ́ ìdẹ́sọ́ pé nǹkan kan nǹkan kan ọmọ abẹ tí a máa ń pé ń sàṣìyàn tí máa ń ṣiṣẹ́ ìgbé òsì ọwà bọ́ọ̀tì kò tó sí kò sí kí wọ́n fàyọ́ mẹ́ni pé a àárín ara wa tá tẹ̀ jẹ́ pé a ti gbọ́ra wa yé àwọn tí a ti ń gbé nú àwọn ti ń gbé nú tẹ́ máa lójú wọn pé kéèyàn pé ó sọ oògùn iwájú wọn ti máa sọ fún wọn pé tí oògùn bá ń bẹ ẹ á mọ̀ kó tó dọ̀la. a lọ ṣe ìnáwó kan lákùfò ọlọ́run bá ṣe lọ́ba sa gbogbo àwọn gbalagbà lákòókò jọ ọba sàn jọ ní abá ní sọ̀rọ̀ mo ṣàdúrà fún ọ tán ní sísẹ́mù dáwà mo ṣàdúrà fún ọmọ yìí wọn lọ́n gbàdúrà yín baba lákòókò yìí o tẹ bí ọmọ tí tọ́tọ́ lọ́run pé ọmọ lọ lé kí o tẹ̀ràn lọ lé kí o ṣùgbọ́n tẹ̀ràn lọ mo fẹ́ sọ o ṣé n sọ wọn ni n sọ ẹ̀yin baba baba kò sóògùn o sẹ́ẹ̀ mà pé ẹ ẹ má ẹ má ẹ má ẹ má fi ọ̀rọ̀ kan ẹ má fi se tafahur ẹ ẹ má fi ṣe ìyanra wípé gbogbo oríko Ìbàdàn ni ẹ mú bá lọ nígbà ogun àpẹkọyà tí mú bá tó kó wọn lẹ́rú tó pa wọn àkùfò ní ẹ wá tó yíwọ́ sẹ́mi pé ẹ má sọ bẹ́ẹ̀ ogun ogun wà lójú rí ẹ ṣe ń jàre mo níṣẹ́ wípé ọlọ́run ló pa yín lé ogun yín kọ́ o ẹni bá pòògùn ni kó tún ránṣẹ́ sí mọ́bà ní ìsìn kó tó wá o. ọlọ́run ló fẹ́ gbígbà o tó ní kó o tó ní kọ́ o ẹ wá gbọ́ ọmọ yín kan ẹ lè máa gbọ́ huruhuru pé ń ọmọ ní sọ̀rọ̀ lónìí o ó sì ṣe tán ó kọ bàbá rẹ̀ ẹ̀yin náà lẹ́bí bàbá rẹ̀ kò láǹ kí kọ ìyá rẹ̀ kò kí fún yín odò wọn kò pè lórí àbàtà ọkọ̀ tí mo gbé kalẹ̀ rèé nọ́mbà nìyí ẹ bá mi kó lóògùn làkú fò kó jẹ́ mà lónìí ọkọ̀ yìí kọ́ mọ́ di odò àbàtà o tí n bẹ́ẹ̀ lé lórí àbàtà mi kọjá sí gbòòrò kò o ẹ kó dànù ẹ má ẹ ẹ bàbá yìí tẹ sọ fún ni kọ́ wọ́n kíkẹ́ẹ̀tì wọ́n àti ọkọ̀ ń pàtì ń bẹ̀ ni. àmẹ́mi ò nígbàgbọ́ sí i nígbàgbọ́ sí kíní kíní kíní ìwé mi wọ́n pa nǹkan pọ̀ kó ṣúgà sílé débi ìrà ọ̀tọ̀ pa ẹ̀. akíkẹ́ ọkọ̀ mo ní ọmọ ókè ìṣó làbá ń lọ rẹ́rẹ́ mu abádébí ọdí o àbàtà mi à àmọ̀tí débẹ̀ àbàtà salamu aleykum àti lọ́jà. kò sí àtúndì nǹkan kan ṣe ń lọ́lọ́ yìí tí wọ́n sọ ti pẹ́ díẹ̀ àti wọ́n á fẹ́ sìn kálá ìpẹ́ kátó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí bàbá baálẹ̀ ń bẹ ń jòkó wọ́n bẹ ń jòkó mo wá mo wá bẹ̀rẹ̀ sí mo wá bẹ̀rẹ̀ sí sọ bó ṣe yé mi mo máa ń sọ bó ṣe yé mi bó ṣe yé mi wọ́n ní afẹ́ ṣàdúrà sí lù ní ó ti dáa ṣẹfẹ́ kádùá gbà fún lù ẹ gbọ́dọ̀ pẹlẹ́bọ síbi àdúrà eléyìí ẹ gbọ́dọ̀ kí ó síbẹ̀ ẹ jẹ́ kí àwọn àfáàní kan ṣàdúrà so tó pé kò sí gbá kò sáwo lẹ́yìn ọ̀kan sọ̀ lọ́hùn ń wọ̀ ká baálẹ̀ ológun ẹrú la àwọn baálẹ̀ baálẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá dìde ní tẹ́ mọ̀ pé ní tọ́da lọ́fẹ́ sọ mo ṣe bọ́ fẹ́ mo ṣe bọ́ fẹ́ dá sí ọ́fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi ni mo fẹ́ lo sísẹ́mù mo ní rárá bàbá ẹ̀jókòó ẹ̀jókòó kìtì sọ kìtì nbọ̀ nbọ̀ nbọ̀ nbọ̀ ó kó kàn lọ́wọ́ mo ní rárá wọ́n fẹ́ máa fowó dáyàn dúró ẹ̀mọ́ ẹ̀mí kò tí kàn kò tí kàn owó ẹ̀ka gbọ́n tá à ń gbọ́ ìtàn ńgbà máa délẹ̀ ládìdé ní à ń fẹ́ sọ ni pé òun fẹ́ bèrè wa arákùnfò ni pé sẹ́yìn lẹ bí àfa yìí wọ́n níbẹ̀ ni àti ẹ bí nǹkan rí báyìí sẹ́ pé gbogbo ọjọ́ ayé yín bí ẹ ń bọ̀ gún bí ẹ ń ṣẹ̀ṣẹ̀ gún ni gbàgbọ́n ní ọjọ́ náà onígbégbé ọlọ́run gbé ẹ̀bá ẹ̀bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sèkàn lákòókò wọ́n máa bọ̀ wọ́n máa ṣe àṣẹ ṣé irú ẹ̀yà yípadà ọmọ yín màlẹ́ lé yìí o àtúnwálé táwù kò sóògùn ni ìwọ gbàgbọ́ lọ́n so ní bẹ ewé àtegbò tó sì fẹ́ papọ̀ níjọ́ fẹ́ papọ̀ òun sọ́lọ́ ò mi sẹ́njọ́ yẹn. orí wa ń fọ wa ní ẹnìkan ni ta ni ẹnìkan bo orí wa náà tọ́ra ni. lo paracetamol sí ó ti lọ nìyẹn ìjọba dàda kàkàrà kàrà dílà tó bá ti ní tètè lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ nọ́sẹ̀nsì ni má rọ síta kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹnìkan ẹnìkan kódà bójá àfọ̀n kátàlí bí àfọ̀ ẹlẹ́bọ torí ẹ̀rọ náà tó máa ń halẹ̀ kan pé àwọn oníbọ̀ àwọn oníbọ̀ fi wé ṣe tí àwọn ọ̀sà pé ọ̀sà kó pe jínú rẹ̀ yẹn tọ̀ fún pé bàbá pé máa ń ọmọ rẹ yóò ya wèrè o ọmọ rẹ yóò ya wèrè torí pé bílẹ̀kẹ̀ ọba já lé yọ já ta o ìbẹ̀bí òun yẹn ṣe máa sọ bí náà bá rí mi lọ yọ padà o ṣe máa ń wà o àwọ nǹkan kan ò pàwọ́ rẹ pọ̀ o ju pé nǹkan kan ò máa bẹ lẹ́yìn ọlọ́run làwọn ń pariwo o tó bá pé nǹkan kan máa ń bẹ lẹ́yìn ọlọ́run tó bá lọ dán o ọ̀pọ̀ lọ́n bẹ́ o ẹ bọ́ wọn ní kéwé kó kéwé kó kó egbò jọ lẹ́yìn ọlọ́run níjọ́ ọlọ́run ò sí lẹ́nu iṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ ni ojú wà lọ́kàn rẹ bá ti bẹ lọ́kàn rẹ ti ń ṣiṣẹ́ tí ì àyàn ò tí ì fò ó ti ní à ah, ah, àwọn ti dé wọ́n ti dé. àwọn wo. à ń kakùrì sí yù ṣé ṣé àwọn kakùrì sí yù sínú. ayé lásán lásán. òun kàn sí wa ti ẹ̀ ń wa mo dà lóhùn. àsìbáàbù la kìlọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn o kọ́lọ́njẹ́ wúlò fún wa o. àyà ah, tí ọkàn àyà àdọ́ta ẹ̀ka káwa dúró ń bẹ̀ mo wá fẹ́ sọ gbólóhùn kan jàmá tabati káyà ìtàn sìn tabati káyà tí mo fẹ́ sọ gbólóhùn ọ̀rọ̀ kan ẹ yẹ káyà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون الله أكبر كبير àní àwa mùsùlùmí ọlọ́run ṣe nǹkan fún wa àwa la ní yìí tán àwa la ní ọ̀rọ̀ tí ò ní ẹja ń bá kan báyìí gbogbo ẹni tọ́mọ rẹ̀ ọba kéwu ọlọ́run bá ní ṣàánú yín o ọlọ́run jẹ́ ilé fi wọ́n sílé kéwu o sì jẹ́ wọn lè dúró kéè. ọlọ́run ní kó ànábì sọ fún wọn. láàkúlù làkún indi kasa inú láàyè sọ fún wọn pé èmi o èmi ànábì ọlọ́run ẹ̀ẹ́n eh, sọ fún yín o pé pẹpẹ ọ̀rọ̀ pẹpẹ ọ̀rọ̀ pé ń bẹ lọ́dọ̀ mi o ẹ̀ẹ́n sọ bẹ́ẹ̀ o mo fẹ́ ká gbọ́ bẹ̀ yín dáadáa o ọlọ́run ní máa sọ báwọn ẹ máa wọ kàmáàlù òbòdìyà ànábì bó ṣe tó. ìjẹ́ ẹrú pányán ìjẹ́ ẹrú pányán fọlọ́wọ́n bá rẹ̀ pátápátá. Ah! subhana máa fẹ́ràn rẹ̀ sọ pé kò sí pẹ́pẹ́ ẹ̀rọ kankan bí yìí ebi a máa pèmí náà o. wàlá àlámù lọ́gọ́ yìí. ìǹdẹ̀mọ́ kọ̀ọ̀kan o ìmọ̀ ntí ọ̀sẹ̀ lọ́la o tí n bá sọ̀rọ̀ fún yín pé yóò ṣẹ lọ́la tó dẹ̀ ṣẹlẹ̀ kọ̀kọ́já máa yóò ha ìláyà o wọ́n ní sọ bẹ́ẹ̀ ni o èmi kí mo dá mọ́ o ìmọ̀ kọ̀kọ̀. wàlá àkúlù lakum inni malak. ìǹdẹ̀ sọ pé màlẹ́kà ni mí bàbá mi lẹ́mọ yẹn o ìyá mi lẹ́mọ ń wo bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́n sínú lẹ́mọ wọ́n ń wo wọ́n ṣe màlẹ́kà wọ́n bí mi ní ibi wọ́n bí mi jù sí náà ni o njọ́ kan wọ́n gbé ń lọ́wọ́ o njọ́ kan wọ́n pọ̀n mí o njọ́ kan mo rìn tagitagitage tí ní ọ̀dà sí ń lẹ́sẹ̀ o ojú àwọn kan ló ṣe njọ́ náà o njọ́ tí mo wà kékeré tí ń wọ ṣòkòtò ẹ rí mi o njọ́ ọmọ dàgbà tí n ti ma bi tí n ti wọn ò tí ràn mí ń sẹ́ ẹ ma bí mo ṣe ń ṣe o pé n ju ìbẹ́ ṣe ń ṣe lèmi náà ń ṣe lọ o akásí ọlọ́nkàn yàlọ́tọ̀ ń pa pé ìjìnlẹ̀ náà ni ò ti mọ̀ jàǹbá ṣe olódodo ni onífọkànbalẹ̀ ni ọ̀tán o bí eyín náà ni mí o إن أتبع إلا ما يوحى إلي ìtẹ̀lé nǹkan kan tí a bá fi ránṣẹ́ sí mi náà mò ń tẹ̀lé ohun tí tí má sọ kìíní kan tọ́ mẹ́lẹ̀ ntí a ní nsọmọsọ o wọ́n rán mi ní o. Allahu akbar kabir. Qul hal yastawi wal-basir. Tó sọ fún wa pé ṣé ẹni ojú ẹ̀fọ́ àtẹni náà ṣé bákan náà ni bákan náà kọ́ ẹnu pé wọ́n fi hàn mí mi yàtọ̀ sí ọ̀tán lódodo ẹ mọ̀ ya mi ẹ mọ̀ bàbá mi àmọ́ wọ́n ti ní kémi rí mo ṣe rí ìmúba yàtọ̀ ó sì yàtọ̀ náà nìyẹn ẹni ọlọ́run jẹ́ orí ìnáró dòdò tó tẹ̀lé a lè fi wẹ́ni tó rí ìnáró dòdò tí ọmọ kó ni tó tójú ẹ̀ fọ́. àfàlà tatafakkaru. ẹ̀yin èrò nù ni ẹ̀yin èèyàn ànábì sọ́wọ́n ẹ̀yin èrò ni sẹ́rí àyà yìí àti àyà kan tá à ń bọ̀ wá kà nínú sọ́tún nóòrù gbẹ̀tẹ̀ bá ń tu lọ ó jẹ́ àmọ̀ yìí pé ànábì ọ̀dọ́gbọ́n kankan bá a ṣe ràn ni kò lè jẹ́ pé iní ń sọ pé òun òun rí nǹkan tàbí òun pè ànábì ọlọ́run kí wọ́n àyà ìwà ní Quran àyà máa sọ máa sọ pọ̀ jẹ́ nǹkan máa sọ bẹ́ẹ̀ kébí ah, àdámọ́ ọmọ nìyàn ìyẹn fẹ́ kí wọ́n máa bí òun wíìkì sí kódà bẹ́ẹ̀ yóò ti ní nǹkan ẹ má wọrí ìṣàlà ọ̀yọ́ wà. máa sọ máa sọ máa sọ pé ọ̀jẹ̀ kankan ó sì ń sọ ah, ah, èyí ìjà bàbá nàbí ọlọ́run ni ẹ wà gbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ lábẹ́ àyà yìí ìtàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ẹni bá gbọ́ ìtàn yẹn tí ọlọ́run bá fún làákàyè tíyàn fi ronú tíyàn fi dá funfun mọ̀ sí dúdú yóò mọ̀ wípé wàláì tàláì gbogbo ọba gbogbo gbogbo ọ̀nà lọ́lọ́ngbà sànú àwọn mùsùlùmí pẹ̀lú kọ́nà ànábì sí wa. àánú àánú àánú ànábì ọwà àmọ̀ sèyí tàbá ń sọ̀rọ̀ yẹn lọ. pé áá áá ọlọ́run mọ áá ọmọ kúkú náà ànábì ìṣẹ́ tòótọ́ o ọmọ àjíṣẹ́ dópin tòótọ́ o ìfẹ́ ànábì ọwà gbọ́ kan yín. Ah, ẹni fẹ́ gbọ́ pé nǹkan kan ló ní àṣekẹ́ mọ́ sí pé ah, ẹni tó lọ́hún ṣe báyìí fún wa ah, kò yẹ kó wá pé ká ṣe bákan inú gbèsè ayé wa ká má ṣe wà lẹ́yìn ẹgbọ́n sílẹ̀ nìyẹn o kí lè fẹ́ kutu ṣe kò sẹ́ni tí àánú òní tọkàn rẹ̀ nú lọ́hún dìde sí ànábì pé kí n sì wà láyé lágbà tí ń bẹ láyé kí n sì wà ń bẹ kémi náà sì wà nù ẹ̀ tí ó pè kàn án kí nira ọkàn ọ kí n kú. kàn kẹ́gbọ̀n ogún ọ kí n ntoju kú. E tójú ẹ kàn ní ìwà náà bí tójú ẹ e kàn ní. èyí ah, ó sì fẹ́ máa sun e, omi lójú pé ànábì yìí wàláyé kọ́ kéèyàn ṣe ń tọ́ ní àṣẹlẹ́rọ̀ ló dáa jù kò yẹ kó di jáde kẹ́wọ́n pé sànàbí yín ọ̀sọ́ fún yín ké máa gbé ọ̀sọ̀ tálà tiẹ̀ ń gbà yín. ọlọ́sàn-án o. ní àná tẹ̀bátà kéèsì nígbà tí akatẹ́sìrì délẹ̀ báyìí lánàá ẹ rí i pé ọba àlekí ọlá ní kó já sí àdúrà abẹ́ kéèsì lánàá yẹ nítorí pé ọ̀gá wàsílà láàrin ẹ̀dá níṣẹ́ olóore péyàn fẹ́ ní àkàsọ̀ pé wọ́n lọ́hùn mo fẹ́ fi nǹkan kan ṣàkàsọ̀ sọ́dọ̀ rẹ lórí tèmi náà ń fẹ́ iṣẹ́ olóore ní ọ̀gá rẹ̀ nínú àyà yìí tàbá ń tu lọ pẹ̀lú ntọ́lọ̀ ní kànábì máa sọ fún ara yé wọ́n wàá sọ fún wa ń bẹ̀ wípé kò bá làákà yìí kẹ́nìkan máa sọ pé ọlá ànábì ọlọ́run wọlá ànábì ṣèkábàá fún mi o. takola ka yi ọ̀rọ̀ rẹ̀ ọjẹ má bá wọn bọlọrun sì sí ọjẹ má bá wọn ntọlọrun wa fún ọjẹ má bá wọn. àwọn àgbàlá yìí yẹn lẹ́kùnrẹ́rẹ́ lógo Ọlọ́run lọ́la àgbàlá yìí seri ọwọ nìyẹn pé awa sí wa ka wa bẹ ìrètí ń bẹ níbi jẹ́ kó ẹ jẹ́ kó dá wa lójú dọ́kàn wa pé pẹ̀lú ògo ọlọ́run gbogbo ohun tí a bá ń tọrọ ládùúà lẹ́yìn iṣẹ́ olóore lọ́lọ́run ó ṣe fún wa. ń bọ̀ wá rí báwọn òní wàá tún dé òní wàá jó ní bó ṣe rí i. tí mo wá ní mo fẹ́ sọ ni pé gbogbo jama tí ń bẹ ní wáàsí ẹ bá ń sọ pé alihamudulilayi ẹ bá ń wílẹ̀ ẹ̀kan sí ẹ wílẹ̀ ẹ̀kan sí. ní ìjókòó wa yìí ọ̀kan nínú ọmọ mi ọmọ akẹ́kọ̀ọ́ mi ó bá wa ní ọwá sítẹ̀ sí ilẹ̀ gbẹrẹ fún bíi náà láti bẹ̀rẹ̀ kí ó fún un. sì ń ké ń sì mọ̀ ní àdúrà tí gbogbo ayé ń ṣe sáàyè ìbá gbà ní kí o rẹ̀ bá kọjá kókè nínú Ìbàdàn nìkan mọ́ ọlọ́mọba ni ó bọ́ sílé òkèèrè ní Saudi abalọ̀ kí o ní Saudi bí yẹn bá lọ Saudi tó bá kéwọ́ ọdún méjì ní Saudi tó bá dé ọ̀gá ni àgàgà ọdún mẹ́rin aa ah, ọ̀gá àwọn ọ̀gá nù amálàbẹ̀ ìdúpẹ́ fọlọ́hún àfa parí ọdún mẹ́rin ọlọ́run pé ó parí mástà sẹ́mọ̀tẹ́ ń pè bẹ́ẹ̀ lẹ́yìn náà ọlọ́run bá tún ní ó parí dọ́kítọ́rù rẹ̀ ẹ̀yìn ìbá sì pé èèyàn bá ka dọ́kítọ́rù nígbèsè ayé ọkọjá pé kí lọ́ọ́ ìgbà àwọn olódò ọmọ kan ń sẹnu yán sí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọlọ́run mú yín kíw náà lẹ̀ kú tó mọ̀ yìí tá à ń sọ pé ẹ mọ kíw ẹni tí ń bò mọ kíw lọ́dọ̀ ara rẹ̀ sọ àfa ẹni tí àgbà ayé àgbà ńlá ayé bá sọ pé mọ kíw lọ́ mọ kíw. ọlọ́run wá sí ohun àwọn ọmọ tiwa wọn wá kíw dókè aláti wa ilé alágùnfọ̀n ọlọ́run sì wá dé ó kéwú dolórí ibú. ìjókòó ìsọ̀rọ̀ ọlọ́run afá rẹ̀ ló tún wáyé bí ṣe wá lọ́dọọdún náà rè tí mo wá ní kẹ́ ẹ dúró sí ni pé ẹ bá ń sàmì àwọn àdúrà yìí ni kọ́lọ̀ mọ́ fi wọ́n lá wa lójú kọ́lọ̀ mọ́ fi wọ́n pa wa lẹ́kún à ń fi wọ́n ṣèyànràn lónìí à ń fi wọ́n ṣèyànràn kòsósàn mò ń fi wọ́n ṣe yàrá kí o gbára yílẹ̀ ntọ́ dáre ilẹ̀ ilẹ̀ tí wọ́n máa kpọ́ra máa ń bẹ̀ nù wọ́n sì ké wọ́n di wọ́n fi di ẹ̀sìn bàbá ẹ̀yìn ilé ìbò níbi tí ipò yẹn lágbára jíjẹ́ wọ́n fẹ́ pè ní èmi ọ̀kọ́ mọ̀ pé ẹ̀ ń bá gba dókítà náà tó ń pè ní PhD àbí àbí náà kọ́ ni èmi ọmọ mo ṣe bóyá èmi lẹ́yìn dókítà náà pé wọ́n ní à ó náà náà ni mi bá sì fẹ́ pé PhD ẹ máa falẹ̀ ẹ mọ́ ni wọ́n ní náà ni mo bì kárẹ́ ìjọ kan ń ṣe lọ́wọ́ ní ti gèrèngorì ni o mo ní ìyẹn lẹ́yìn tẹ̀ ń ṣe lọ́wọ́ kí tó kàn ó ní bàbá kò sí mọ́ péyàn fẹ́ di professor lọ́wọ́ ara ẹ̀ ni. ìní akéwúdà yìí bọ́lá máa sọ̀rọ̀ fún èèyàn dá mọ̀ ni kẹ́ ẹ ẹ pé ẹ̀yin ṣe bí dókítà náà ni kẹ́ kò sí lèèyàn ké àà àà kéétà nù. No mo dìídì tọrọ ẹ lọ́dọ̀ Ọlọ́run níwájú bàbá wa bàbá tó nílé ẹ̀kọ́ Muyideen ní Èkó nílọrin mo lọ sí bùkátà kan lọrin bàbá wa gbọ́ pé mo wọ̀lú wọn pé wọn bá kí wọn pé mo ti dé lọrin o ní bá ní kí n dákun kí n rí àwọn ní àárọ̀ ọ̀la o bọ̀rọ̀ kan wà ọ̀hún àti ẹ̀pàdé ni àpàdé níbi ọmọ tó ń ṣe dáwọ́rà ni àwọn wà náà wà wọn ní lọ́la kan fẹ́ rí mi kí n wálé ńgbà ṣe tán njọ́ náà bá lọ sùn bí ta fẹ́ sùn má jí lọ́dọ̀ wọn ń bá jẹ́ pé wọ́n ń ṣe mítì pẹ̀lú àmọ́ kí wọn lọ́wọ́ ní abá ní ìsàdúà fún wọn wọ́n ń sàdúà èmi wá ń dunnú mọ́ dọ́kítọ̀ aláró tèmi mọ̀ mọ́ wọn pọ́ mọ́ kí wọn ni kó ti di dọ́kítọ̀ máa ń dunnú mọ́ pé à bàbá ọlọ́run tó fi dọ́kítọ̀ tó gbé aláró di dọ́kítọ̀ ọlọ́mọgbà lọ́ọ́ yín o ọba ń sànú rẹ o bàbá ní wò àfa gbogbo wọn ti ń lé àwọn àfa rẹ ní dàkátì gbogbo wọn ilé dọ́kítọ̀ kìnìkan ẹ bèmí ládùá nù èmi náà bẹ́yìn ládùá àáfàá níyàbí ẹbí mi náà sọ fọlọ́hún kí àǹdàká tìlù máa wà á jùlọ mi náà báyìí pé ọmọ kéwù mi ni bàbá yìí bá ń sọ fọlọ́ máa fún ọ náà lówó ẹ bá mi náà sọ fọlọ́ wọ́n yìí bá ń tọrọ ẹbí náà lọ́n ti jọ èmi èmi lèmi ní eléyìí. ọlọ́run fi kẹ́ mi kéwù mi ń dànù ṣé tí n bá wá ń gbà n bá ń sọ fọlọ́n pé mo mo láìkí ẹ̀ ṣé kò ní pọ̀ yóò pọ̀ nígbà pé mi sọ pé mo láìkì ẹ̀ ǹdẹ́ mi ń fẹ́ nù eléyìí dọ́kítọ̀ eléyìí dọ́kítọ̀ eléyìí dọ́kítọ̀ ẹ̀hán kí wọ́n á jókòó kẹ́nìkan á sọ pé mọ̀ kíw. mẹ́rin pé ọ̀yà ẹ̀yìn ẹ̀ bọ́tà sí. bàbá wa ádámù kọ́lọ́mbà ní kẹ́wọ̀n wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá wa bá wa tó ní òun wá fẹ́ bá wa ṣe fanfa wọ́n ní àwa ká dà lóhùn ká máa dà lóhùn àrídìkù ara wa nù ọmọ kí ó kàn láàpèsè ẹjọ́ máa fà á wọ́n ní kò lè bá a fàdé bí yóò wìn ni ẹ̀ ibi tí gbàdúrà nù lára bàbá ádámà lára bàbá lámúnigun lára bàbá ní máàdù mo ṣe èkìtìrọ́ọ̀wù kan mo ṣe èkìtìrọ́ọ̀wù kan mẹ́ lára wọn. Mose ṣe kìtìrọ́wù pé kò sí àáfàá ńlá pẹ̀lú pé èèyàn mọ kí ó kọ́pọ̀ ìmọ̀ kí ó tí kọ́pọ̀ pé kò sọ yẹn àgbàgbà àfáà ìtìjẹ́ èèyàn ó di àgbà àfáà lọ́mọ kí ó eléyìí yanjú eléyìí yanjú eléyìí yanjú eléyìí yanjú ní abàdá àgbà àfáà ní ìsìn bẹ́ẹ̀ nìkan bá máa kí ó jò ń lọ tọ́lọ́ bá fún nírú orí ọmọ kí lẹ́mọ̀ jẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ gbàgbà àmàlìkí ni rahimola ẹ̀jẹ̀ mọ́ ti mọ̀kọ́ ni kúmọ́ àdúrà tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ kẹ́ bá ń sàmì ẹ̀ ni tẹ̀ ẹ bá dẹ̀ sàmì dénú ọlọ́run síbẹ̀ fẹ́ yìí náà. alájọ wa abidjalidi dr alagunfan ọlọmọdé sinrin mọdé kòkó náà bù ọlọ́run fẹ́ kí àṣàdúà kí ọ̀pọ̀ èèyàn sàmì ẹ̀ ó jẹ́ olè gbéra ńlẹ̀ pé àáfàá mi ń ṣe tẹ̀síì èmi náà fẹ́ lọ ẹ bọ́bá wa dábàá mi ń ṣàdúrà náà àmọ́ mo lè má mo lè má rí yàn tó pọ̀ tó báyìí bá ń sàmì ẹ ẹ bá ń sàmì pé kọ́lọ̀ má pa ọmọ yìí kọ́ má fi bà wá nú jẹ́ wọ́n ti dókè má jẹ́ wọ́n wọlé àánú ọlọ́run bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ìlú tí àwọn afẹ́ bá ń sọ tó bá di pé àwọn bá dá sí i aráyé máa ń wubi tí wọ́n bá sọ̀rọ̀ lọ. ìrọ̀rọ̀ tí wọ́n lọ̀rọ̀ ní èèyàn ní àlànà ní Ọlọ́run sọ pé wọ́n máa kéwù Ọlọ́run wa máa jẹ́ kí ẹ tó dìbàjẹ́ fún wa padà wá wọlá bẹ́ẹ̀ náà pé inú mi dùn sí wá jẹ́ ẹ pọ̀ lọ́ọ̀ mi má jẹ́ ẹ ló ń kà wọlá tóbi Ọlọ́run wọlá kúnfẹ́ akọrun Ọlọ́run bá ní ṣe gbogbo ọmọ tí náà láàfa ẹ rí i pé kéwù dáa báyìí kéwù ni wọ́n kéde dókítọ̀ yìí àwọn tí ń fi kéwù ṣe bá rà ẹ má wo tiwọn ẹ fọmọ sí ilé kéwù gidi ẹ má mọ̀ máa lọ ilé kéwù tó gbèmọ̀ sí bára àmọ́ kéwù ni dókítà ọ̀nì kèé ṣe tàn rírì ojú ni fún ọ láì ní ọba ní sàdúrà àdúrà wọn kèé ṣe tìṣe òye tẹ̀sìn ọlọ́run ti fi ojú mẹ́ta gbogbo ẹni tí ọ bẹ ní wàásù lé lọ́kùnrin lóbìnrin jọmọ tí yín náà dùnú fún yín bọ́lá ti sàwọn dùnú fún wa yìí kò sí iye tí kò sí iye tí ó lè gbé fún mi lówó tó tó kọ́ lọ́wọ́ ti wọ́n yẹ sẹ́yìn wọ́n sá kìkan bíi tí wọ́n sá kìkan bíi tí. àbí. lásìlú rẹ̀ tí má dé mìkan mi náà máa yan fanda mo yọ ọmọ lọ sàwùdí jọ kan ni mo dé màyí náà náà mo kan máa ń sàpẹ́lẹ́ ọlọ́run lára mi wọ́n ti kí ní kankan kan ọmọ kan wọ́n ọmọ kan wọ́n wà mọ̀sẹ́gírìbọ̀ wọ́n wù pé ah ṣe ah? ẹ̀yin kan sọ fún mi ah ah ọmọ pé bàbá ni àfa alágùnfọ̀n ọmọ pé bàbá alágùnfọ̀n dókítà alágùnfọ̀n àfa rẹ̀ nù àfa rẹ̀ nù ṣé ọ̀tọ̀ yìí fún mi báwọn nọkira di muharraf nọkira ó wá di muharraf látara Latara ṣe ọlọ́run eh, ẹ n tí bá ń pé kí nǹkan ọmọ dà ń fi nǹkan ṣe rẹ̀ ni ah, mo fẹ́ràn balẹ̀ la inú mi dùn mo á tọrọ dùnú fẹ́ yìí náà gbé tẹ́ ń bẹ lónìí tí yẹn ọ̀dà ah. gbogbo yín lọ́mọ yẹn ọ̀yà rí lójú ọ̀nà tọ́lọ́hún àti lójú ọ̀nà gbèsè ayé wọlá tóbi ọlọ àwọn kan á rí sínú wa ń dùn sí májèlé tí wọ́n bàjẹ́ àwọn àbúrò wọn náà tó ti wá wà ńlá bébè rẹ̀ lọ báyìí àwọn àbúrò wọn wọn náà ti wà ńlá bíbẹ̀ lọ báyìí ọlọ́run jẹ́ kí àná láṣeyọrí. wọ́n la pinnu wá dùn sí ìtọ́lọ̀ ń ṣe yí tiwọn náà yọrí. wọ́n la tóbi ọlọ́run wọ́n la kún fẹ́ àkún wọ́n fi wọ́n bá wà nù jẹ́ o la hawla wala quwata illa billah subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka